ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا له من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وآله وسلم عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون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 وبارك على محمد وعلى آل بيته على أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته عفي ọpẹ́ fún الله سبحانه وتعالى subhanahu wa ta'ala tó tún kọ ìjókòó wa ọ̀rọ̀ bá dẹ́dà Allah subhanahu wa ta'ala bó ṣe fi rán òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ká wá àlàyé àwọn ẹni rẹ̀ àwọn afá lórí rẹ̀ níbi a ṣe fi tan ìmọ́lẹ̀ sí ìgbésí ayé wa kí ọlọ́run ọba subhanahu wa ta'ala kó má jẹ́ kí a lo ìgbésí ayé òkùnkùn torí ìgbésí ayé òkùnkùn kò sí ibi tí máa ti èèyàn lọ bí ìbá ṣe wípé inú náà kọlọ́run ọba yàráyà kí ọlọ́run ọba kó fi àgbóyé àwọn ẹni rẹ̀ tí wọ́n ti kọjá lọ bí wọ́n ṣe lo ìgbà tọ́lọ́run ọba fi gba ìgbésí ayé wọn lọ́wọ́ wọn lẹ́sìn kí wọ́n tó jáde láyé kọlọ́run ó fún àwa náà lò bẹ́ẹ̀. kó gbà wá ní ẹrú ká tó jáde láyé nínú ọ̀kan ṣoṣo rẹ̀ tí ó máa ń jẹ́ kí eléyìí ọ̀rọ̀ náà wípé ìfẹ́ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tí ọlọ́run ọba adẹ́dà Allah tó bá ní ọkàn tó gbogbo bó ni. ó máa ń gbẹ̀yàn ló ń gbẹ́ pé èèyàn náà fẹ́ ṣe tiẹ̀ pẹ̀lú gọlọmọwọ ọba dẹ́dà Allah subhanahu wa ta'ala èèyàn ó tàn rí ṣùgbọ́n tó bá ti di wípé ìròrí ìsọ̀rọ̀ sí ìṣesí wọ́n yapa sí tiẹ̀ ní bọ́lọ̀mọ ọba ti fi náà eléyìí máa di ìgbésí ayé tó dá lérí àdádálẹ̀ tọ́jẹ́ wípé gẹ́gẹ́ bó ṣe ṣe ìkìlọ̀ ọ̀nà ni wípé gbogbo àdádálẹ̀ ìṣìnà ni ìṣìnà bo ìṣìnà àlìjẹ́nà gbogbo ìṣìnà síwẹ̀ iná ní máa mú yàn wọ̀ kọ́lọ́n ọba kọ́mọ́sá yàwáyà ohun tá a sọ ohun tá a àti ohun tá ṣe tí ó wàá fi jẹ́ pé a kún àdádálẹ̀ lọ́wọ́ tàbí yóò di sábàbí àdádálẹ̀ tàbí òun náà wàá di àdádálẹ̀ kọ́nà bọ́yà wáyà kí ìròrí wa ìsọ̀rọ̀ sí wa àti ìṣe sí wa kó jẹ́ kó ṣe kòńgẹ́ni tí ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala tó fi rán òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam kọ́mọ̀jẹ̀ká ṣètò àlọ́tọ̀ kó dẹ́gbà wa lẹ́rù a máa tẹ̀síwájú lórí òpó ńlá kan tó jẹ́ wípé ó wà nínú àdìọ́kàn tó ti wá di ìṣesí tí ìgbésí ayé dá lé lórí àgbọ́yé ẹ̀sìn pé báyìí la ṣe ń ṣe ò tọ́lọ́wọ́ sì gbà lọ́wọ́ ẹ̀dá tá a bá ti mọ̀ tó di tó jẹ́ wípé bó ṣe jẹ́ pé òǹgbẹ ò lè gbẹ wá ká wá gbé ásìdì á lè wo sùsùn ká tọwọ́ bọ́ná kò sí bí oúnjẹ ṣe lè máa ta sánsán tó tí ẹni tó wà bí wọ́n ti sè é tó bá ṣe kìlọ̀ fún wa pé májèlé ń bẹ ń bẹ o ebi ò ní pa wá débi wípé ká sọ pé èmi ò jẹ eléyìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o ẹ mọ̀ pé àgbọ́yé ó ti rinlẹ̀ lọ́kànnù ó ti di tó jẹ́ wípé ara gan ọkọ ntí ó ti rinlẹ̀ lọ́kàn yìí kó tako tí àgbọ́yé bá ti dà báwọn òní di ó ti di àdìọ́kàn. àdé ọkàn pé a kò sí ọ̀nà mi mọ́ o àsìkò kan ọ̀wá ọ̀yílẹ̀ yìí tá a rìn lọ́nà àsìkò kan ọ̀wá ní dé kí n ta wá wà lẹ́nu rẹ̀ yìí kọ́ wá mọ̀ jẹ́ ọ̀nà mọ́ nínú ntọ́jẹ́ àgbọ́yé wọn tọ́jẹ́ àdìọ́kàn tó dẹ̀ jẹ́ wípé. a mọ ẹ̀sìn ilé lórí ó ní ìpọn dandan ìmọ̀tẹ̀lé àṣẹ olórí àwọn mùsùlùmí nítẹ̀lé ti dáadáa tí ò ní jẹ́ pé ìtẹ̀lé gọ̀lígọ̀lí wípé gbogbo wọn bá tì á sí náà ni lópin ìgbà tí wọ́n bá ti jẹ́ pé lórí ni wọ́n wọn bá tì á lè ṣe lọ́hùn á máa bá lọ náà ni Islam là ló fi jẹ́ pé gbogbo ìgbà tí a bá ń ka tírà ẹ̀sìn Islam tó dá lórí súnà báwọn ẹni síwájú ṣe ṣe tí a bá ń sọ̀rọ̀ tọ́ra èèyàn bìyẹ́yà. E ìmá ìmá bọ̀wọ̀ fún wòlátọ́lá àwọn aláṣẹ lórí wa àwọn aláṣẹ lórí wa wọ́n máa fi kún wípé bilmaruf ìtẹ̀lé ní tẹ̀lé ti dáadáa èyí ò ní wípé títa burú bá ti wọ́ o tọ́jẹ́ pé tí wọ́n pa wá láṣẹ pé ká tẹ̀lé ọwọ́ àyàpá sí ntọ́lọ́hún fi rọ́jìṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam fàlà tàà fàlà sàmà kò sí títẹ̀lé má kò dẹ̀ sí pé a tètè sunwó lórí bẹ́ẹ̀ má <clears throat> gẹ́gẹ́ bí àpèjúwe láyé òjìṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam rán àwọn sàbí jáde wọ́n lọ jáde ẹ̀sìn pé wọ́n jáde gbogbo ìgbà tí wọ́n bá jáde báyìí nínú sunna islam ojú ọ̀nà islam tó jẹ́ pé kò sí ìdàkejì ń bẹ̀ wọ́n iná. E ò ní pé táwọn èèyàn bá ti pé méjì ní ìrìn àjò àwa ti di pé wọ́n ń ju ẹyọ kan lọ ẹnìkan ṣolórí ta ni ọ̀wà ṣolórí ẹni tó bá ní máa jù nínú wọn tí màá bá rí bákan náà èyí tọ́jọ́ lọ́jọ́ lórí jù nínú wọn tọ́jọ́ wọn bá rí bákan náà èyí tó gba. tó ṣáájú wọn gbẹ̀sìn yẹ pé wọ́n rí bákan náà èyí tó ní bíbí ìjù nínú wọn. eléyìí ọ̀pá mọ́tòyìn kankan nù wa tó ti di pé ọ̀rọ̀ ògùn má ayé ògùn má nìkan òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam látàrí ìṣesí ó ní sórí wọ lágbájá ìwọ ni kó o jó lórí wọn tó ń túmọ̀ sí gbogbo tó bá pa wọ́n láṣẹ lójú ọ̀nà ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala ní ìjáde wọ́n máa tẹ̀lé ìgbà tí wọ́n á ṣe tán àṣetán kò sẹ́ni tí ò lè gàlábà kò sẹ́ni tí ò lè tí ò lè sẹ́lẹ̀ ewu afẹ́nìkan tá ló lọ́ àrẹ̀ ẹni tó yẹ pé gbogbo òṣèṣì rẹ̀ kó tó ṣe yóò jẹ́ kẹ́rì ọkàn máa jẹ́ wípé ọlọ́run ọba wà ó ń wò ọgbọ́n tó ń sọ orin tó ń ṣe ọmọ tó ń rò látara bẹ́ẹ̀ ìsọ̀rọ̀ sí ìṣesí àtìròrí yóò jẹ́ ọmọ jẹ́ kó ṣe kò ń gẹ́ ní tọ́lọ́mù fún lójíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wasallam tó bá ti fẹ́ takò ló jẹ́ pé táwọn bá ń ka ìtàn àwọn ẹni ń kọjá lọ àwọn sáré òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam tá a lè rí irú wọn mọ́ wọ́n máa bára wọn sọ̀rọ̀ ẹ ń dásọ̀ ní ìsọ wípé kí kí n tí ọkàn wọn ń tì lọ sídìí yapa sí n tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó fi náà lásán náà wọn sọrọ. n ò ṣe àní ìṣe bọ́ọ̀ bá dẹ̀ ṣe ó kúkú jáde torí pé kí ni ọkàn fẹ́ yapa wọ́n mọ̀ wọ́n wá ń ṣe ni wọ́n ń ṣe ìsáàbò ara wọn wọ́n ń ṣèṣirò ara wọn àgbà ara èmi èmi èmi kọ́ ní láíláí mbóni láíláí ìmọ̀ gbọ́dọ̀ ṣáájú lórí gbogbo nǹkan tí ọba ti di wípé èèyàn ò kóra rẹ̀ níjànú báyìí kó fi gbogbo ara sojú kó fi gbogbo ara ṣe tí tí ń túmọ̀ sí tayakuz ìtají ìtají pé gbogbo ògbà kò kẹrẹ kò túra alẹ̀ ńgbà kan tọrọ mọ̀ pé tó ń bá ilé túra alẹ̀ táṣetánì bá ti rápálá wọlé báyìí ntí ó bàjẹ́ láàrin ìṣẹ́jú kan ó lè jẹ́ ntí ntí ṣiṣẹ́ lórí bọ̀ látọ̀dún mẹ́wàá ni ṣe mọ̀ pé ká da nǹkan rú ọ̀rọ̀ ọ̀rùn ju yí pé ká má lọ awolé ilé tá a bá fi bí oṣù mẹ́fà akọ tàbọ̀dún mélòó kan nísìn tábà ní wọ́n fẹ́ bìwó tábà yọ búlùdọ́sà tí nísìn láàrin kótó tó àwà kan ẹ ẹ máa ṣe mọ̀ ní pé a ṣe lè tó fáìn ló ti dàbó sí dàì náà bàtà ń ṣe lè tán sọ abẹ́ ìbá ní. Running kí wọ́n wá nǹkan dáná wọn bá dáná ó ní a máa kó sí lọ́kọ̀ọ̀kan wàhálà wa dé hmm? àwọn kan ní òjíṣẹ́ náà sàn àsánà ti sọ pé òun ló lórí wa a máa tẹ̀lé náà ní gbogbo tó bá pa láṣẹ wọ́n ti múra àti máa bọ́nú náà pẹ̀lú àníyàn wípé kí ni ntáwọn bá ṣe báwọn bá tiẹ̀ bọ́ bẹ́ẹ̀ náà lára àṣẹ òjíṣẹ́ lọ́sà sálàm làwọn ń tẹ̀lé ọlọ́run lọ́dẹ̀ fi hàn. Hmm? ṣùgbọ́n ó mọ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ẹnu wọn èkó lórí ìbàjẹ́ tẹ̀sítẹ́mi ummati ala dalal ó mọ àwọn wọn wá wọn ni wọn fẹ́ fẹ́ nu nǹkan gún nǹkan wọ́n wá ìyẹ̀wò olúkálukú ìyẹ̀wò bí ó sì dáa ní ọlọ́run bí báyìí kankan kọ́ ẹ pé wọ́n wá fẹnu kò ní tí wọ́n á fẹnu kò sí ọ wá jẹ́ ṣìnà kò pọ́sibú kò ṣeé ṣe ìwúmọ̀ yìí nìkan lọ́lọ́run ti fún al-mahfuz min al-khata ìwúmọ̀ yìí nìkan lọ́lọ́run ọba ṣe fún àṣírí ìwúmọ̀ yìí nù ló fi jẹ́ pé gbogbo gbà rárá

àǹtú aburú lòun máa ń béèrè tóró òun páyà kóun má bàa kó sí wọn ni sórí aburú làwọn àánú rẹ tẹ́lẹ̀ jà ìléyà òkùnkùn olúkálukú ń sàn ló gbèsè ayé pa o bó ṣe rí bó ṣe wo olúkálukú ní ṣe ń ṣe ọlọ́run bá wa mú ọ wá yàrá sọlá sọlá sọlá ìmọ̀nà ńlá dáadáa ńlá tí ò sí irú rẹ̀ mọ́ tí lẹ́yìn dáadáa yìí aburú mi tún wà òjíṣẹ́ ńlá ní bẹ́ẹ̀ sọlọ àlọ sọlọ òní lẹ́yìn aburú ṣe dáadáa mi tún wà òjíṣẹ́ ńlá ní bẹ́ẹ̀ ni ṣùgbọ́n lẹ́yìn ìgbà náà ìrújú ọ̀wà wà dáhùn sàbẹ̀ wọn wá ń sọ yìí pé ọ̀dàlánù kí ni ó rú lójú hmm. wọn láwọn èèyàn ni wọ́n máa sọ̀rọ̀ pẹ̀lú gbólóhùn wa ṣùgbọ́n tí wọ́n sọ yà pa sí ń tà sọ wọ́n máa ṣe nǹkan nínú tí wọ́n ṣe wọ́n máa rí pé eléyìí jọ ṣùgbọ́n eléyìí ẹ̀ sáré. sábẹ́ wọn abẹ́ rẹ̀ dára àná yà Rasulullah sallallahu alaihi wasallam lẹ́yìn inú sábúrú mi wà òjì náà rà ní bẹ́ẹ̀ ni gbogbo òdòjú ọ à ń bi léèrè tí mo bá wá dé tí mo bá wá wà nípò kò sún léèrè mùsùlùmí kẹta fẹ́ tèlè gbogbo ẹ̀ wá pín yẹlẹyẹlẹ lọ olúkálukú ń bá ń ṣe tiẹ̀ bóun ni kóun ó ṣe tí o òjíṣẹ́ náà sọ́lá mi ní má tẹ̀lé kankan nù wọn tí kò tẹ̀lé ó ní tọ́lọ́mù fi rán mi bó bá jẹ́ pé ọ̀wọ́ gbó lọ ewé àti gbòǹgbò lọ́ọ́ máa jẹ tó fi kú sórí tọ́lọ́mù bá fi rán mi kọ́ dúró bẹ́ẹ̀ torí kó kú sórí ìtẹ̀lófin ọlọ́run ọba ọ dáa fún ọ ju pé kó o yè lórí ntọ́lọ́run ọbọ̀ ọ̀fẹ́ lọ nínú àlàyé sọ pé kò sásìkò kan náà pé à ọwọ́ àdúdúró kò sí mọ̀nàmá mustahil abadan kò pọ́sùn. tọ́ba yẹ pé nìkan ṣoṣo ní ń bẹ tọ́jẹ́ pé òun nìkan náà lọ lágbọ́yé òun tọ́ wá ń tẹ̀lé bọ́lọ́mùbá ṣe fi ń jíṣẹ́ náà làásùn náà ó ní jàmáà alhaq.

islam ọ̀dẹ̀ gbà wípé tó o bá ti fẹ́ sí islam gbogbo ẹ̀bùn tọ́lọ́run ọba fún ọ lọ́pọlọ ni ọ gbọ́dọ̀ wà ní títají islam ọgbà pé ká tẹ ọpọlọ mọ́lẹ̀ rárá tó tí ó ń fẹ́ ni pé kọ́pọlọ mọ kọ́ máa láàrẹ̀ àwọn nǹkan bẹ pẹ̀tẹ́ẹ̀sì ọpọlọ lọ́wà bí ọ̀rọ̀ kádàrà tẹ́ẹ̀sì ọpọlọ lèyìn wà tọrọ bá ti ń lọ lọ lọ lọ wọnúwọnú jù nù rẹ̀ ìṣìnà ní máa dálẹ̀ lójíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́nà fi sọ yìí pé nǹkan mẹ́ta ò ẹ ṣọ́ra fún ìdá zikira asáábí fàmsíkò àwọn sàbẹ̀ mi tó ti di pé ọ̀rọ̀ ń lọ lórí wọn lórí wàhálà tí ń fà láàrin ara wọn tí ó fi wá di wípé ọ àmọ́ ta sí ẹnì kankan nù wọn á tètè kóraró torí pé kí ni sàádé méjì ni wọ́n ń ṣe fàǹfà ọ̀kan wá gbóhùn sókè ọ̀wá ń sọ̀rọ̀ èkejì ní bí ó ṣe yẹ ní kíkankíkan ọwọ́ ata sójìṣẹ́ ní sọ̀rọ̀ àṣọlá létí kò tí ẹ béèrè pé kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ó ní sàbẹ̀lì sàbẹ̀lì ẹnì kankan ò gbọ́dọ̀ tẹnu àbùkù bá sàbẹ̀lì sàbẹ̀lì ni ó fi múdù múdù nǹkan tá a wọ̀n kan yóò fi ṣe sàrà àwọn ẹni ìgbẹ̀yìn ó dé wọ́n fi tó tó òkè húdùrú rẹ̀ ṣe sàrà wọn ò ní balada tí sàbẹ̀lì gbà lórí múdù kan ó ti ẹ̀ wá tó ẹ̀rù jẹjẹ nù wọn As-Siddiq al-Akbar gbẹdàrà ànú à ó ní tó jíṣẹ́ náírà àdáná sọ lórí Sayyidina Umar gbẹdàrà ànú Sayyidina Abubakar àti Sayyidina Umar náà jẹ́ ń ṣe fanfa tí Sayyidina Umar wá fẹ́ máa complain lórí Sayyidina Abubakar jíṣẹ́ náírà ni bá ń filẹ̀ bá ń filẹ̀ ah, sẹ́yìn náà wọ́n rò ní amantubilayi rọ́bà ah, mo ti bọ́ filẹ̀ nítorí ẹ̀ àmọ́ ipò tí ó mòrò dé sí pé <laughs> yorùbá ní àjùra lọ jàǹkadì kọ ah, bàtà lọ́wọ́ bá ó ní tójúwe nínú Quran ó pè ní sàádé rẹ̀ wọ́n hùmá filagar ìgbà tí wọ́n ń bẹ nínú gáàrú ẹ̀ ń bẹ nínú kògó. إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا nígbà tí ń sọ fún sàábé rẹ̀ wípé má bá má fòyà o ọlọ́run bẹ pẹ̀lú wa sàábé òjíṣẹ́ mọ́tò àfúnà àwọn abọ́kẹ́sọ́dé àbí ẹ̀mọ́ ọ̀daràn àbí Uthman ọ̀daràn tó jẹ́ pé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam àwọn sàdé ń sálámù òjíṣẹ́ náà wà nùlé sallallahu alaihi wasallam kò bó tan àpọ́nlé rẹ̀ gbàtọ́ gbúrò tí Sayyidina Usman radiyallahu anhu tó tó sálámà ọsáré bo tán àpọ́nlé ìtàn yìí rẹ̀ àwọn èèyàn síbò àwọn sàbẹ̀ tí wọ́n bá dẹ̀ wà lọ́dọ̀ rẹ̀ gbogbo ara ni wọ́n máa fi sojú gbogbo ara ni wọ́n máa fi fetí wọ́n ní ya Rasulullah sallallahu alaihi wasallam a ṣe àkíyèsí nǹkan kan nígbà gbogbo wa ń wọlé ẹ dára àpọ́nlé yín lẹ̀ ni o ṣùgbọ́n gbà ẹ gbúrò tí o sì máa ń pẹ̀lú àánú tó sálámù ń fi lè paramọ́ kí àlàyé a ó ní ẹni tí màláìkà lékè ń ṣe tí ń tijú fún lèmi ò ní tijú fún. Osman bin Affan radiyallahu anhu nínú tẹ̀dá àgbórí pé ẹnìkan ṣoṣo ó wá fẹ́ mọ ànábì méjì pé ànábì kan o ọmọ rẹ̀ méjì ọ̀kan jáde láyé wọ́n tún fún un lómi tó jẹ́ ọmọ ànábì kò sínú tẹ̀ ẹ̀dá Usman nìkan ni ọlọ́run ṣe ló dá wa ló fi di zunu rẹ́yìn zunu rẹ́yìn enímọ̀lẹ́ méjì ọ̀kan kú ló dára wọ́n tún fún un lómi òjíṣẹ́ la tún fún un lómi ńgbè yìí náà tó jáde láyé tó bá kù ní àbá tó fún un. ń sọ fún kótó di òjíṣẹ́ náà sọ́làn papòdà ó ní àsìkò kan bọ̀ ọlọ́run ó fi aṣọ àpọ́nlé ẹ̀ fi yóò fi wọ̀ ọ́ àwọn pàwọ́ kan wà dé wọ́n fẹ́ bọ́ lọ́rùn rẹ̀ má gbà ó tó fi wá pàdé wa. Jalaad ni àwọn àwọn olóye ọmọ yìí wọ́n sọ pé gbogbo àwọn tí wọ́n bá sẹ́yìn náà wọ́n máa ń fa wàhálà wọn yìí sẹ́ni rè torí gbogbo àwọn ẹni rè ń ti máa ń dàkọ́lẹ̀ wọ́n ń sá fún ni sẹ́yìn náà á dára nù ọmọ àmèrè méjèèjì ó ní kí wọ́n kó dàda ní kí wọ́n lè máa sọ wọn wá sọ pé rárá ẹsìn lílẹ ẹsìn lílẹ ẹ jẹ́ kí n tí Ọlọ́run ọba ti ká dàrọ ṣe. àbí ali ọ̀gbẹ́rànánù tí ńgbà tọ́lọ́wọ́n bá ń sọ pé ahlul bayt tí ń júwe ahlul bayt àwọn tá a ti fò mọ́. àpẹẹrẹ hmm, hmm, ni tó ń bá ń fẹ́ràn òjíṣẹ́ náà sàlásàlá ọgbọ́dọ̀ fẹ́ràn wọn. sọ fún ẹ wípé ìfẹ́ kankan yìí wípé ẹ bá ń fẹ́ràn àwọn mi. Fatima Hasan àti àwọn mi àwọn ìyàwó náà fẹ́ bọ́ sí oní rárá ẹ̀yìn wà nípò tí ipò tí ọ̀tọ̀ ipò ńlá ni pé lọ́wọ́lọ́wọ́ kọjá wà nínú ọ̀wọ́ apọ̀nlé iyì àtẹ̀yẹ níwájú rẹ̀ ní yóò máa wájọ́ gbélé ló fi jẹ́ pé ọ̀rọ̀ ohun ẹ̀ ń sàyè kà ọ̀rọ̀ gbà ní kéwú ni kálà yìí ó Kama ba shika, kama ba ká má bà á ṣìṣe kọ́mọ́ fìdí sábà bíi pé kí ni èèyàn ó kò tiẹ̀ tàbáwọn mẹ́wàá tọ́lọ́run ọba ti fún ní sàtífíkẹ́tì àlìjẹ́nà kan tó lọ àbáwọn tí wọ́n jagun Badr tí ó jẹ́ pé àwọn màláìkà gan sọ yìí pé àwọn màláìkà tí wọ́n wítínẹ́sì Badr gan lọ́dọ̀ àwọn àá ẹni àpọ́nlé làwọn máa ń kà wọ́n fún pé àwọn eléyìí ọ̀tọ̀ ni wọ́n tá a máa ń ṣe tẹ̀kíbíir wọ́n bá jáde láyé wọ́n lè ṣe mẹ́wàá fún wọn àwọn tí wọ́n fojú wí náà táwa fi rẹ́sìn sínú tí ìbá ṣègbìyànjú wọn kò lè dọ́dọ̀ wa sábàbí àwọn tọ́nà bá fi ṣe sábàbí oríire nù èèyàn ń sọ ìwọ wọn a lè yapa sí n tí wọ́n sọ tàbí n tí wọ́n ṣe tó bá tako n tí a rí lákọọ́lẹ̀ tó fẹsẹ̀ múlẹ̀ nínú ìṣesí tàbí sọ̀rọ̀ sí òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam tọ́kan nínú wọn gbà wá bọ́t pẹ̀lú àpọ̀nlé àtẹ̀yẹ torí man hafiza hujja alamulam yahfiz ẹni tó rí ẹ̀rí mú wá nínú àwọn sàrẹ́ pé ń hmm, mo rójìṣẹ́ ńlá tó ṣe báyìí ló fi jẹ́ pé ẹ̀rí ni ẹni tí ọ̀rẹ́ rí mú wá á dànù ló fi jẹ́ pé Sayyidina Ali tàbí Umar ìdáhàn tàbí ẹni kankan nù wọn tọrọ kan bá ti délẹ̀ wọ́n polongo ni ta ló gbọ́ ò ta gbóòórì pé kójìṣẹ́ ńlá sàrẹ́ sílámù tó lọ nǹkan báyìí ó gbà ó ní ìtọ́sọ́nà kan lórí rẹ̀ ó sì ṣe ju rẹ̀ ó lè jẹ́ pé tàbí kékeré kan ní ọ̀sán pé tó kéré tí wọ́n lọ́jọ́ orí náà sọ pé èmi nígbà tá a wà báyìí nǹkan báyìí ọ̀sẹ̀ lẹ́bà ọ̀sẹ̀ lẹ́bà òjìṣẹ́ náírà àṣàlám sọ báyìí ẹ̀ orí ibi tí wọ́n máa ti fẹ́ máa ṣe èyí yìí pé ó gbàrà àwọn gbọ́ wọ́n mọ̀ yìí pé kí wọ́n mú ìwọ kí wọ́n pò lómi kí wọ́n pò lórí jẹ kéèyàn wá gbé kárí kó mú ọ̀rọ̀ ọ̀rùn ọ̀dẹ̀ dẹkùn ju wípé kéèyàn wá sọ ní tó jìṣẹ́ náà àṣálà mọ̀ sọ tàbí tí ò sí kéèyàn kó ṣe lọ kèé fáwọn pàwọ́ ti sìn tí wọ́n kàn sọ̀rọ̀ yá o yánu gbàgbà fẹnu kó wáyà bára torí pé kí ni wọ́n yára yìí. لهم أعين لا لا يبصرون به وآذان لا يسمعون بها لأنهم كالأنعام àwọn wọ̀nyí wọn létí wọn ò fi gbọ́rọ̀ ni wọ́n lójú wọn ò fi ríran àwọn ọmọ ìpín tọ́rọ̀ bá ti di ọ̀rọ̀ personality òjíṣẹ́ lásán àṣálà èèyàn èèyàn máa ń gbé fílẹ́tọ̀ àníkó wò sùn dáadáa ntí o ti da ọ lójú ọkàn máa rí báàsì ni pé a ah, lala èmi kọ́ a ah, àwọn sábẹ́ máa ń ṣọ́ra wọ́n máa ń ṣọ́ra bẹ́ẹ̀ kì í ṣe gbogbo àwọn wọ̀nyí ọlágbára wọ́n tún pé a ah, ta ló gbọ́ ọ lè jẹ́ pé sàbẹ́ mi tó ti jẹ́ kékeré náà pé èmi gbọ́ mo rí o ṣe bá a pé wọ́n ṣàlàyé sí i a wọ́n yà tẹ́ sùn ah, bó ṣe rí ni torí pé kí ni ọ̀rọ̀ tí òjíṣẹ́ ńlá sọ̀lá àlọ́ sọ́là sọ tàbí tó ṣe ó ń lẹ̀ rí kìí ṣe ráàyù ráàyù lè pọ̀ àfàǹlá lórí sọ yìí pé àlè ìlú qala Allah. قال الرسول قال الصحابة ìmà téèyàn fi là níwájú ọlọ́run ọba ọba ẹ̀dẹ́dẹ́ Allah subhanahu wa ta'ala níjọ́ gbẹ̀ndẹ̀ àríkíámà ó ní pé ọlọ́run ọba sọ báyìí òjíṣẹ́ nasala salam ṣàlàyé ó tu báyìí àwọn sàábé mú lò báyìí lẹ́sẹ̀ bí tẹ̀wé kì í sáró máa jẹ́. وما العلم نصبك للخلاف سفاهة بين الرسول وبين رأي فقيه nta n pe ni mímọ̀ o èyí sọ wípé wọn ní òjíṣẹ́ náà àṣàlà ń sọ báyìí wọn wá kó ọ̀rọ̀ rẹ̀ kalẹ̀ wọn wá ní àwọn àáfàá kan náà sọ báyìí àáfàá tí wọn sọ ọ wá yapa kétékété tí n tó jíṣẹ́ náà àṣàlà ń sọ ẹni tó fún alágbọ̀yé rẹ̀ tó yanjú òun náà ni Imam Shafi ọjà làwọn wọn ní kí ni súnà lórí nǹkan báyìí ọdẹ ṣàlàyé wọn ní kí ni ráàyù tiẹ̀ ó ní ráàyù tèmi mo lójijì lásà àsìlà ń sọ báyìí ọwọ́n tún béèrè pé kí ni ríù tèmi kí ni ìbàjẹ́ ríù mi ní gbogbo wọn pátá Abu Hanifa rahmatullahi alayhi Malik bin Anas rahmatullahi alayhi àti Ahmad bin Ahmed ṣáfi gbogbo pátá tí àdìsí bá ti fẹsẹ̀ múlẹ̀ òjíṣẹ́ ńlá ṣe o tàbọ̀ sọ́wọ́ sọlá àlọ́ sọlá èyí ò ní mọ́sẹ̀ àbù wa tọ́ra wa ẹ̀mọ́tẹ̀lé ń tí a sọ o láì wá ẹ̀rí tá a fi sọ o tọ́ra lè sì sọ adẹ̀ lè sì ṣe ntí ká ẹ wá ni wípé kí rí sójíṣẹ́ ńlá ṣe lóòótọ́ tán bá ti ló ṣe gbogbo ayé ìbá àmọ́ tẹ̀lé eyín lọ́nà gbogbo omi táwọn ayé ń tẹ̀lé tó yapa sí wọn òun nìgbẹ́ igbó ni kọ̀sọ́nà mẹ́ ìnáhìjà Islam ó fún wa ní ló fi jẹ́ pé a sọ pé ignorant Muslim for exist. Ìgbà ni ìgbésẹ̀ kan dark light bí kò kò kò yé sìn síra kí ló ń light yẹ kó yẹ kó kí ló sọ kí ló martaba lè pọ lè lè kéré síra wọn ṣùgbọ́n ignorant lè ignorant. kó tẹ̀lé mi. ẹ̀sìn tó jẹ́ pé omi wọ́n kọ́kọ́ define rẹ̀ tàrífù kìlò mi kí wọ́n tó kí wọ́n tó kí wọ́n tó sọ̀rọ̀ bàbá ń ka tirafik tọ́kẹ́ kí ni tá à ń pè lómi wọ́n kọ́kọ́ define rẹ̀ náà wọ́n ṣe tàrífù rẹ̀ ẹ̀sìn yìí <laughs> wọ́n sọ̀rọ̀ intellectual wọ́n pé intellect nǹkan ti ó ti ṣe ọpọlọ rẹ lẹ̀ dáadáa pé bó ṣe lò ó ní tó fi ní ṣe kíni tó fi ní wọ̀gbẹ́ tó ní ṣìnà. ọmọ ya wa Dr. Bala Usman TAB wọ́n ní bóyá kì í ṣe mùsùlùmí ó ní that's an insult ẹ̀rí fíìmù tó o bá ní òun ṣe mùsùlùmí nítorí sọ ni pé òun lọ́pọlọ you are telling me that I, have no sense torí tó bá ní sense bó ṣe ní bó ni o ṣe ní ti Islam bí Islam tó ń kàn mí lọ́yà lọ́yàtọ̀ sí ti tí òun fẹ́ jọ ti tó ti Gaddafi bó ṣe sọ gan pé virus tó ń túmọ̀ ní pé virus lè wà nínú. sistemụ ugwu but gịnị sara ịmụ ụlọ sàbẹ̀yì mmàtọ̀ wa tí wọ́n ti tán ó ní wọn máa kó wọn bá yẹn láò ó lè kó ọwọ́ à ń kọ́ dí fáwọn yòókù ń gbé láyé wọn ò ní kó sínú ná kí ni ó ní. iná tààrí la sá fún tá a fi tẹ̀lé màmá sọlá lọ sọlá èyí tá a wá fojú rí gedegbe báyìí a máa kó sí ọ̀bọ̀pọ̀ lọ́mú wo ìròyìn mùsùlùmí nù mùsùlùmí àbámi sọ báyìí àbámi lọ sọ bẹ́ẹ̀ fẹ́rẹ̀ dẹ́lí ìyá àkẹ́ bá ti ń síkú ẹ tó dáyé nu àjíyàn wọ́n ti ń wọná ká tó dáyé wọ́n ti ń ṣiṣẹ́ ká tó dáyé kéyìn sí dẹ́lí dẹ́lí ni pé wọ́n lè máa ṣe bẹ́ẹ̀ lóòótọ́ wọn ò bọ nǹkan ká tó dáyé tí nǹkan bá ti jì í wọ́n wá ní lóríṣiríṣi wọ́n ní ti tirin wọ́n ní ti oríṣiríṣi tó dò gbogbo ẹ̀ wọ́n wá pín yẹ́lẹ́yẹ́lẹ́ síbẹ̀síbẹ̀ wọn ò bọ́ ń bẹ̀ ọba tí ó sìn ọba tí ó tóbi ju torí lé ojú lè rí lọ ọba bàrà ju ntọ́pọlọ lè gbé lọ gbogbo òròyìn rẹ̀ àti kọ́pọlọ júbà tọ́jà ìpè bí ń ṣe ń darí gbogbo ẹ̀ òun ló yé ṣùgbọ́n pẹ̀lẹ́ tó ó nìkan là á gbé gbogbo ẹ̀ fún là á juwọ́ jùsẹ̀ fún tọ́ ọ bá ti wá juwọ́ jùsẹ̀ fún yóò wá yà ọ́ lẹ́nu ní ti dáadáa ó ní àtàkṣà ọlọ́run ẹ̀ ń páyà àwọn ni là òun ọlọ́run ọba lòun tó páyà wọn ò jẹ́ nǹkan kan. ọba tí ìyẹnjú ọpọlọ rẹ pẹ̀lú ìmọ̀ yìí tàbí ọlọ́run ọba ń bẹ o ni ó rí kọ̀rọ̀ wa bó ṣe rí gbangba wa ọgbọ́n tàn sọ ọmọ ń tàn rò orí ń tàn wa ìṣesí wa ìròrí wa ọ gbọdọ dá lérí ń ọba fẹ́ kí n sọ̀nà kò dẹ̀ bó ṣe ń kọ́ ni fún wọn nù tí kí ni iná fi kú. wọ́n bá lọ sọ́dọ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ ń bá wọn lọ́dọ̀ òjíṣẹ́ náà ntọ́sẹ̀lẹ̀ ntọ́sẹ̀lẹ̀ wọ́n sàjà bọ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ ni tẹ́ ẹ bá kó nù náà ni inú náà lẹ́ wà títí síbi jọ́ gbẹ̀dẹ̀ àríkíá àìtẹ̀lé lórí àyàfi tí ọba jẹ́ ti dáadáa tẹ́rì wá fún ẹ̀rí rè ẹ̀rí rè a gbọ́dọ̀ mọ́ tẹ̀lé olórí tí a bá tẹ̀lé ọ̀ṣẹ́ olórí tá a bá bọ̀wọ̀ fún olórí kí ni ó ṣẹlẹ̀ anarchy fọ́ọ̀dọ̀ ló fi jẹ́ pé ní ojú ọ̀nà àlùsùnà ọ̀jẹ̀má ìmọ̀ ó ní ipò tó kó níbi àdìẹ ọkàn níbi àkídà ìyapa sí ó ní tí bí láì dáa tó jẹ́ yí pé tó bá bí tán àtúbọ̀tán ìdá àfẹ́ni tó bá ti sábàbí rẹ̀ ìdínú tó pé àwọn àáfàá wọn sọ̀rọ̀ tọ́pọ̀ lórí rẹ̀ gbogbo ẹ̀ láàfẹ̀ lójú àwọn wòlò lórí níbo wọ́n ti fa legitimacy ìdí olórí wọn yọ tọ́rọ̀ bá ti pa àwọn pẹ̀lú wọn pọ̀ bó lọ gbọ́dọ̀ ṣe kò sí tó gbọ́dọ̀ ṣe ju pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ bí ọ̀rọ̀ lọ́kọláya tàbí òbí àtọmọ rẹ̀ àwọn mẹ́ta wọn ọ̀rọ̀ pọ̀ wà tòbí pọ̀ ah, ẹ̀fọn náà ó ti bà sísàlẹ̀ ó di àdọ́gbọ́n pa torí pé kí ni tọ́ tí wọ́n bá ń bínú lórí pé wọ́n lọ jàre oko tọ́ ọ bá jẹ̀bi inna lillahi wa inna ilayhi raji'un kí ló jíjẹ́ lára sọ́lá ń sọ nínú wàsíyà tó fún Abu ó ní wọ́n tẹ̀ wá lílé yìí bọ̀wọ̀ fáwọn òbí rẹ méjèèjì o wàlàó àmàrà ọkà àǹtàkùrùjà láhùmá mìndùnìyà kà fàkùrùjù láhùmá subhana allah sọ̀hìbì jawami kalim ọba ọba alájí tó èdè òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam ó ní o gbọ́dọ̀ bọ̀wọ̀ fún wọn débi pé tí wọ́n bá ní ọ jáde láyé fún wọn o jáde fún wọn ẹ̀yin wọn ra wọn ń sẹ́tọ́ jẹ́ pé a kìíní òbí èso yìí pé a bàbá èmi ò lè ṣe yìí o ò tó bẹ́ẹ̀ o ti dára ọ̀rọ̀ àṣẹ àyàfi tó bá jẹ́ pé ntí ẹ o ṣe ọ yapa sí ntí ọlọ́run ọba fi wọ́n jìṣẹ́ lọ́sọ̀rọ̀ àwọn ọ̀nì wàkọ́dà rọ́bùkà ẹlẹ̀ tẹ́àbùdù ilẹ̀ ìyá ọlọ́run ọba ṣe ní òfin àìsìn kankan lẹ́yìn ọ̀dọ̀ ọlọ́run Allah subhanahu wa ta'ala tó túmọ̀ sí ọ gbọ́dọ̀ wà bó ṣe sìn kí ayé àti tọ̀run má bàa jẹ́ ọ́ kí ló fi kú ó ní wa bil walidayni wá sí dáadáa sáwọn òbí bọ̀wọ̀ fún ọ àlàyé tó ṣe lórí rẹ̀ ọ̀pọ̀ ju tàkọ́kọ́ lọ ó ní ìmáyébùlọ̀gánà ẹ̀ńdẹ̀kẹ̀lìkìbà àdúhùmá àwòkìlàhùmá tó ibi tí wàhálà máa ti dé nù tọ́kànnú wọn o tàbí méjèèjì bá dògbó sí ọ lọ́wọ́ sọ wọ́n ti dán méke wàhálà yà yẹn ti pọ̀ jù wàhálà kan ṣáájú ọ̀kan ọmọgbà tí ìwọ ní nǹkan ṣe òun ní ṣàìsùn <laughs> ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà ọmọ kan ń gbóná ó ń mójú tèmi èkejì gbà ìyá wọn náà gbé e. ń sáré ká ẹ̀pọ̀n ẹ̀sìn ni bá ṣẹ̀sìn iná ó ti fẹ́ mi tó ń mọ́lẹ́jú wo gánà lọ sórí kọ́bọ́ sàlù àlànà pé bẹ́ẹ̀ kó tó sọ fẹ́ nípa ìdìbò yìí pé wọ́n ọba ìlẹ́lò ni a fi wọ̀ o tí èyí bá ṣe yìí táwọn òbí wa lò agbára àwọn nẹ́ni ṣé wọ́n lè lọ sí us àmẹ́lẹ́ ibo ní ẹgbẹ́ gbé wọn ò ní gbogbo agbára déédéé wa déédéé tó yí gàrí bómi bá ṣe bẹ́ẹ̀ ni ọlọ́run ṣe máa ń gbé borí bá ṣe tó ní fọ́ lórí fi lọ́lọ́run ọba náà ṣètò àwìn bẹ́ẹ̀ bọ́ wá jẹ́ omi tàbí panadol ní dókítà prescribe má gbé ẹ̀mí rẹ̀ sí pé tọba ti dọ́ hospital ọ̀dọ̀ dókítà ìyànkan rárá gbé ẹ̀mí rẹ̀ sọ́dọ̀ ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala èyí ò ní ọ̀sà tọkùn pé gbogbo ohun tí wọ́n bá tiẹ̀ fún kọ́ bá lára mu kọ́ ọmọ dà ọ̀ka ẹ̀yìn òjíṣẹ́ náà ni wá ti wà lílẹ̀ bọ̀wọ̀ fún àwọn òbí rẹ̀ méjèèjì ó ní wàlá ti àǹzẹ̀ àǹnà wò láti àmọ̀ má bá wọn tí wọ́n wà nípò olórí má bá wọn ṣe fàǹfà rárá àwa náà nígbà á dàrú.